ogun fún nǹkan ọlọ́mọkùnrin tí ó kéré ju ọjọ́ orí rẹ̀ lọ ó ń dédé ń súnkì àbí ó kápẹ̀rẹ̀ pé wọ́n mu. àbí kò lè ṣiṣẹ́ dáadáa ó nídìí nǹkan alẹ́ nǹkan ajíra ìdákọ́lẹ̀ aróbòsá aróbòkú wọ́n mú nǹkan ọmọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá mi gẹ́ẹ̀tì egbò igi idí egbò idí bá mi gẹ́ẹ̀tì ẹ̀ egbò alẹ́ bá mi gẹ́ẹ̀tì ẹ̀ bá mi gẹ́ẹ̀tì kànáfùrù bá mi gẹ́ẹ̀tì ìyèrè bá gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ dúdú ẹyọ kan tó gbó dáadáa tó dúdú bá mi gẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ orógbó bá mi gẹ́ẹ̀tì èso pàǹdọ̀rọ̀ mẹ́ta wàá wá gẹ́ẹ̀tì okó ẹṣin níwọ̀nba bèrè lọ́dọ̀ àwọn eléwé ọmọ wàá gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ wàá sọ di powder farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yàbí tó bá ṣiṣẹ́ ìtàn fi fídíò yìí ránṣẹ́ kó kọ àwọn èèyàn lára síwájú kó tó ṣiṣẹ́ ìtàn ṣiṣẹ́ ìtàn ìkọ̀rọ̀ balabala fisa account àwọn ọmọ aláìní account ní fáwọn ọmọ aláìní zero nine thirty two ninety eight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 a wà ní Abraham Adesanya estate Lekki Ajah Etí Ọ̀sà Lagos ibẹ̀ láwà kò síbi tẹ́ ẹ̀ wá tá àti lè deliver fún yín all over the world we are using the best logistics in the whole world iṣẹ́ tá à ń kọ́ yín lọ ikú farabalẹ̀ gbọ́délẹ̀ èyí tá a ti ṣe tó jẹ́ red made ẹ̀ ní ó pọ̀ ń lé wà nù láàbù òun ní ẹ ti understand tá a ti ṣe síbẹ̀ tó bá ti gbogbo nǹkan wọ̀nyẹn papọ̀ tó ti fún ẹ ní powder bíi eléyìí ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ tó bá fẹ́ kó gbẹnu tán tó o bá ku wákàtí kan tó fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tún lo ṣíbí kan pẹ̀lú omi tó lọ́wọ́rọ́ àbí ògì ẹ̀kọ kò jù bẹ́ẹ̀ lọ bí ismail láìtàlá tó bá mú nǹkan ọmọkùnrin wò dá padà tó bá kéré tó súnkì yóò bẹ̀rẹ̀ sí ní straight ẹ̀jẹ̀ òfúlò níbi iṣan nǹkan lọ́mọkùnrin gbogbo ẹ̀ la tí gbogbo ẹ̀ a máa gbéná wọlé dáadáa bí ismail láìtàlá pẹ̀lú ìyọ̀dá ọlọ́run gbogbo àwọn màtíra yẹn láti kà síwájú yẹn fún èkéyìí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wá go and do it ó wà effective gidi fún gbogbo obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ẹ kọ́ńtàtì ṣèyíkì àfàgbà bẹ́ẹ̀ ni àbí ẹ gẹ́ẹ̀tì àwọn product wa made in India packed in South Africa lóríṣiríṣi ètò àwẹ̀ wà táwa fi yanjú problem yín fún yín ètò sàárà wà ètò àdúrà wà àwọn àlálùpà ọ̀dà wà lóríṣiríṣi tó jẹ́ special tá a máa ṣe fún yín bí isimi ńlá ìtàhálà kẹsẹ̀ yan lọ́wọ́ ayénu ó lẹ́sẹ̀ ayénu ẹ contact wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five oògùn alẹ́ àbí nǹkan ọmọkùnrin tó súnkì àbí wọ́n mú nǹkan ọmọkùnrin òun la kọ yín nísìnyí orógbó ẹ gẹ́ẹ̀tì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ dúdú ẹ gẹ́ẹ̀tì ìyèré ẹ gẹ́ẹ̀tì kànáfùrù ẹ gẹ́ẹ̀tì egbò igi dí egbò igi alẹ ẹ gẹ́ẹ̀tì èso pàǹdọ̀rọ̀ tí ò tóbi púpọ̀ jù mẹ́ta ẹ gẹ́ẹ̀tì oko ẹ̀sìn níwọ̀nba ẹ gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ ẹ sọ di powder bẹ́ẹ̀ ṣe máa lò nìyẹn bísíní láì tààlà ṣíbì kan láàárọ̀ ṣíbì kan lálẹ́ ṣíbì kan tó bá ku wákàtí kan tó fẹ́ lájọṣepọ̀ bísíní láì tààlà tó bá fẹ́ kó ètè gbórí jáde kó tóbi dáadáa tó bá ń lo iṣẹ́ máa jẹ carbohydrate food bí ẹ̀bà bí sẹ̀mó òun ni kò jẹ́ kó pọ̀ àwọn òun parọ́ tested and confirmed ni èyí tá a ti ṣe sílẹ̀ ní disney láì tààlà adẹ̀túnmá láwọn support tá a máa ń fi kún ìwọ tó bá fẹ́ ká bá ẹ ṣe ìwọ ṣáà ti jẹ́ káwa mọ bọ́jẹ̀tì ẹ àwa wà fún yín lọ́jọ́kọjọ́ torí tí ò bá sẹ́yìn kò sáwa tá a bá ti mọ bọ́jẹ̀tì ẹ original la máa fún ẹ ó ti understand nsìn so we assist everybody bisimilayi taala kọ́lọ́n lè assist wa wabutẹ̀ gifima ataka Allah ujara le airo gbogbo nǹkan tọ́lọ̀ máa fún ẹ fi wá ọ̀run bisimilayi tààlà àdúrà ló ń gba agbára kọ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ cancer diabetics asthma stroke àti oríṣiríṣi bẹ́ẹ̀ ovulation problem infertility kò rí period rẹ̀ mọ́ ó ti wọ menopause ẹ contact wa ẹni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ó wà ń lo ìbò bí aláìsí ó ń ṣiṣẹ́ bí aláìṣe ẹ contact wa both natural and spiritual problem bisimilahi taala innahu yarakum wa qabiluhum min aishu la tarawnahum yatakabbatuhu shaytanu min al-mas ẹ̀mí òkùnkùn dàyàn láàmú wọ́n rí yín tẹ̀yàn ìbálẹ̀ lè rí wọn wọ́n ń fọwọ́ kànyàn wọ́n ń da ìgbésí ayé ẹ̀dá láàmú gidi gbogbo àìsàn tó wà natural náà làwọn wana ni duplicate ẹ̀ lọ́wọ́ ní evil world ẹ treat àìsàn yín both natural and spiritual ọlọ́run ọba ló ni gbogbo agbára bisimilahi taala innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba ló ní ẹ fi fídíò yìí ránṣẹ́ kó kan àwọn èèyàn lára má sálámù wa ilẹ̀ nìkọ́ yìí